tó wá ètò àdínà yóò tọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn òṣìṣẹ́ abdulfatah ìsàwùmí tí wọ́n ń da títí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì ìkànnì alábàríkà royal fm 95.1 nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wọn ló fi nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ abdulfatah ìsàwùmí sórí ago wọ̀nyí 081 033 51549 lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك بفهم الله وضع أترى عليكم كيولون أتي غيرفوا النبي محمد صلى الله عليه وسلم وأنا أرى إلي النبي صحابة أرى وبنتيون طويلا النبي تفيد يجوب عند القيامة

nǹkan tí ẹ̀sìn wa dá sí dáadáa dáadáa gidi gan ni tí ó pé bí àwọn èèyàn ṣe ń sọnù tí àwọn èèyàn ṣe ń kan àdánwò kódà àwọn èèyàn ń di ẹlẹ́bọ nítorí àlálélá pẹ̀lú èyí túmọ̀ sí pé tí ń jẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn Islam kò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ni ó fà bí tí mo fẹ́ lọ ní èní òun náà ni a àwọn oríṣiríṣi àláwo ni. Ah, àmọ́ ńlá tọ̀ ìgbà tí ah, Ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé Allahu akbar kò sí gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀rọ̀ ayé àbí ọ̀rọ̀ alkiyama tí Ànábì wa sallallahu alaihi wasallam tí kò dá sí ṣẹlẹ̀ yìí náà lè fi mà bí súnà Ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe rich ẹ̀rọ báwọn yẹn kí bó ṣe ṣe kókó tó lèyàn ṣe máa bí wọn bá ṣe mọ súnà nẹ́bì sí lèyàn ṣe rí bí islam yìí ṣe dùn sí lèyàn ṣe rí bí islam yìí ṣe rọrùn sí ẹ̀rẹ̀ bí ìjìnà sí súnà tó bá ṣe bí wọn bá ṣe jìnà sí súnà sí lèyàn ṣe máa rí pé ah kai lágbájá yìí ìyà ní ń jẹ yìí lágbájá yìí ẹ̀sìn ní ń ṣe yìí kì í ṣẹ̀sìn látara àìgbọ́ súnà nẹ́bì yìí tí ó lè mọ́ tó fi ń pe gbà wá tí tí a ń ṣe tí a ń jẹ́ mùsùlùmí wallahi àfi ká ṣe súnà fà àfi ká fi súnà Nabi sallallahu alaihi wasallam ká fi kún ẹ̀sìn wa ní ṣíṣe ní ojú méjèèjì ẹ̀rí nípa àlálélá Nabi sallallahu alaihi wasallam òun gẹ́gẹ́ ni òun náà ní jẹ́ arúfíà asọ́dìkọ̀ ẹni pé aláòdodo aláàrí aláàrí tí a máa ń lá sọ anábì sallallahu alaihi wasallam ó ní eh, Khawf bin Malik òun lọ gba hadith yẹn látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní arúfíà sàlẹ́sàtún níṣẹ́rí aláyẹn ọ̀nà mẹ́ta náà ni aláàrẹ yóò bọ́ sọ́kànnà mẹ́tẹ̀ẹ̀ta yìí mínìhà tahawilun min ash-shaytani liyahzuna ibna adam ó ní ìkànnì wá látọ̀dọ̀ pé ìdẹ́rùbà ni látọ̀dọ̀ èṣù ẹ̀rẹ̀ àwọn èṣù àwọn ni wọ́n dẹ́rùbà àyàn so omi ìpínṣẹ́ ẹgbẹ́ sọ́ní jẹjọ wípé àwọn àlìjànú lágbára débi pé wọ́n lè wọ ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè wọ obi oorun ọmọ ènìyàn lè máa dá sílà ènìyàn nínú agbára tọ́lọ́wọ́n bá fún wa lè jànú nìyẹn tó ọmọ wa ń sún mẹ́lómi lójú oorun wọ́n sì kọ̀ǹtró àlá tí ọmọ alá tí ọmọ alá àlá tí ọmọ bá ní ẹ̀rù tí ọmọ dẹ́rù bá tí ọmọ hàn ní èèmà àmọ́ lála oríṣiríṣi alála pé wọ́n já wọn bọ́ láti rí òkè alála pé àwọn èèyàn wá fún un ní ọrùn lójú oorun alála kó lẹ́lẹ́mí alála pé òun wọ náà subhanallah lèmi alála pé wọ́n yí òun lẹ́nu iṣẹ́ lèmi alála ni pé wọ́n ike ìjẹ ọ̀nà ìjẹ òun dí lèmi alála pé wọ́n sì rọ́síkéètì òun ní skul èrè báwọn lè yáṣùnà ibnu adam torí pé kí ni kí nínú ọmọ ìyàn bá lè bàjẹ́ kí dààmú bá ò lè bọ́ kí wàhálà bá lè náà ni gbogbo àwọn aláàrẹ tó ńlá yẹn súnmọ́tò sí súnmọ́tò sí súnmọ́tò sí ẹ̀sìn ọlọ́run ọba súnmọ́kọ wa gbọ́ nǹkan tí mo ń sọ fún ọ yìí so Ànábì sallallahu alaihi wasallam ti sọ kalẹ̀ kí alátọ́mi nìyẹn máa ńlá nìyẹn ṣètọ́nù ni máa ń fà àwọn àlejànú ni máa ń fà kí ló mọ̀ wá ń fà tí ṣètọ́nù fi máa ń rí bí kó sínú àlá fún yàn tí ẹ fi máa ń lála burúkú bá yẹn èyí òun wà padà wá síbẹ̀ àmọ́ nǹkan lélẹ̀ fún yín náà pé ọ̀nà tálà máa ń wá tí máa ń gbà wà lélẹ́yìí ẹlẹ́ẹ̀kejì Ànábì ni wòmínira máa yóò máa yóò في يقظته ومنها جزء من ستة وأربعين جزءا من النبوة فنبي صلى الله عليه وسلم أنين بنين ما يهم به الرجل في يقظته تشكت من يباتي جي آه انتو كوالا أو انتو شكت من يتي كل يا يا nígbà tó wà láyé ìmẹ́mẹ́ nítorí kí ọ̀gá ti àlá tó ti kó lé àyà rẹ̀ yẹn nípadà mú àdísì mi wá tí wọ́n tún clear rẹ̀ dáadáa jùlẹ̀ yìí lọ so àdísì yìí wọ́n ń bẹ nu mùsùlùmí mùsùlùmí àdébí ní tí kọ́ mi ní tómi yẹn kó lé àyà ńgbà tó ń bẹ ní ojú fò àdébí ní wọ́n mi ní àjọzẹ̀ ń ní títàtì wà àrùbà ẹ̀yìn náà jùzẹ̀ mìíràn nùbú wa àdébí ní ìkànnì tó ṣe pé tó bá pín ìjẹ́ ànábì sí forty six ẹ̀rìṣẹ́ pé ìjẹ́ ànábì mo sọ́njú ní pé àwọn ànábì ọlọ́run tó bá lálàbá yìí aláwọn ẹ̀sìn ní òdodo ní lọ́bẹ̀lẹ̀ lálà kí nǹkan kan ṣẹlẹ̀ nǹkan yẹn òdodo ní kódà Aisha radiyallahu anha òun gan ṣàlàyé pé ìgbà tí ìjẹ́ ànábì tí ó kọ bẹ̀rẹ̀ fún Aisha ní ànábì lọ sọ fún o torí tẹ̀lé ní ìkọ̀gbọ́ kìnìyàn yé wọ́n lè ní ah, èyí ànábì lọ sọ fún un torí nǹkan tó jù rẹ̀ ọba tó bá yẹn àmọ̀ pé ànábì lọ sọ fún un ó ní ànábì sọ sọ́lá ó ní sànàbí bá lálá kan wá ìgbà ọ̀sùbàhà káfàlà kẹsọ̀bà aláyẹn ọkẹlẹ tánàbí bá lálá lójú oorun báyìí tó bá jí báyìí kí ni òun sì dàbí ẹni pé bóyá ilẹ̀ tó mọ́ gẹ́gẹ́ tó ṣẹlẹ̀ ọlọ́run yẹn wọ́n ní ìpínlẹ̀ tó bá pín ìjẹ́ ànábì yẹn sí forty six ara rẹ̀ ni àlá ìpín kan nínú ìjẹ́ ànábì ìyẹn inú kan pín ìtàn fi ń jẹ́ ànábì sí 46 kan wá fún yàn nípín kan bẹ́ẹ̀ oníkín ọlá là dáadáa tí àlá tó bá ti lá kó ṣe bi nǹkan tó ń ṣẹlẹ̀ so níbi ìníṣẹ́ ẹtún tó mú àdísì mi àti wà clear rẹ̀ dáadáa ni àdísì àbú rẹ̀ rà ànábì ní arúgbóyà salasatun farúgbóyà asọ́lẹ̀ ha ànábì ni àlá dáadáa bushra minallah òun ni ìdùnnú tọ́lọ́ ọmọ òun fún ẹ̀dá èrè ọmọ yóò kàn lálàá pé òun jọba yóò lálàá pé òun rí òun dolówó yóò lálàá pé òun wà nípò láńlá yóò lálàá pé òun wọṣọ tuntun yóò lálàá pé òun gbéyàwó lójú oorun yóò lálàá pé òun wọ àlìjẹ́nà Allahu Akbar alánàní rúfìá sọ́ọ̀lìhà bushra minallah ìdùnnú nìyẹn máa ń jẹ́ àtọ̀dọ̀ ọlọ́run ní ti máa ń wá anábì ní ẹlẹ́kejì rúwìyà tàzínú mínà ṣaitan tó là látẹ̀yàn látọ̀ pé èṣù ni ó fi bànújẹ́ èwo ìbànújẹ́ ọ̀bọ náà ni mò ń sọ lẹ́ẹ̀kan pé látọ̀dọ̀ àlìjànú àlìjànú nìyẹn yóò ní í ṣe pẹ̀lú wọn ó di ọ̀nà méjì ẹlẹ́kẹta wọ̀rúwìyà bímọ yóò hadisul mari'u nafsahu òun ni àlá tó ṣe pọ́ mi ènìyàn ńlá pẹ̀lú nǹkan tó ṣe pọ́ nǹkan ti ń sọ fún ẹ̀mí ara rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kó sẹ́mi kó tó sùn tó kó sẹ́mi kó tó sùn so irú yẹn tó wá pé wà tẹ́nìkan ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sọ̀rọ̀ dáadáa láàrin ara yín àmọ́ wọ́rí pẹ̀lú gọ́lọ̀ máa fún ẹ níṣẹ́ yẹn kí nìkan mọ́ wọ́rí mọ́ wá gbà ó sì lálà pé ó sì jí làárọ̀ ó lé wá lálà pé ẹni tí gbó ó ti fún mi lówó yẹn lójú oorun ó sì jí ó ti padà rí pé ẹnìyàn ò fọ̀ àbí kò pé mo sì débẹ̀ ó ti fẹ́ fún mi kò sì fún mi lówó yẹn mọ́ wọ́n sì jí làárọ̀ wọ́n sì rówó yẹn gbà so n tó ti kó sẹ́ni náà ni èèyàn fi lálàá ọ̀nà mẹ́ta tí àlápín títí ànábì sallallahu alaihi wasallam ń pín àlá sí fún wa nìyẹn ẹ̀rí tí wọ́n fẹ́ pín nǹkan ẹ̀rí tí wọ́n fẹ́ pín nǹkan nínú ẹ̀sìn yìí tí wọ́n fẹ́ fi tìṣẹ́ sìn o àfi kó o kó ẹ̀rí rẹ̀ wá ẹ̀rí tó fẹ́ fi pín so kódà ṣe rí àlá tí à ń kà lẹ́kẹ́tẹ́ ipe ah, takàsọ́nà mẹ́ta yìí ipé ṣètọ́nù máa ń gbé kan wá lára ti ṣètọ́nù yẹn náà tó ń pè kan ní àtàláìbù ṣètọ́n kí èsù mọ báyà ṣeré lójú oorun mọ báyà ṣeré lójú lọ́gbọ̀n rẹ̀ wá jábìrì ibn abdullah bẹnu sunan ibn arákùnrin wa bá nẹ́bí sallallahu alaihi wasallam pé ra'aytu fima yara an-na'imu al-bariha ha ní mọ̀mọ́ lálá kan ní àná lójú oorun mi ka'anna unuqi duribat wọ́n gé mi ní ọrùn ọlọ́lá wọ́n gé òun lérí onígbàtí rí òun bọ́lẹ̀ fasaqata sí eré òun wá lẹ̀ fa atba'tuhu òun tó wá ń lé eré òun lé eré yẹn òun lé e òun lè rí òun ìgbà tó òun lè rí òun eré rẹ̀ ló ti gé o òun náà tó wá lè rí yẹn fa àkọ́sù owó lòun wá kiri òun mọ́lẹ̀ òun mú ìgbà tó òun mú súnmọ́ àẹ́dùtù owó mẹ́kánà òun tó wá dá orí yẹn padà sí orí òun padà ó ti lẹ̀ mọ́ àkọ́lẹ̀ rasulullah sallallahu alaihi anabi hmm. sallallahu alaihi sọ fún pé إذا لعب الشيطان بأحدكم في منامه فلا يحدثن به في الناس شيئا ànábì ní ẹni tí sìtánì bá ń fi ṣeré lójú oorun ìtumọ̀ rẹ̀ ni pé ànábì ń sọ fún pé sìtánì ní ń fi ọ́ ṣeré ọ̀hún sìtánì ń ṣe tàlá ìbùṣẹ̀ ìtọ́nà náà èṣù àlìjàná ń fi ọ́ ṣeré lójú oorun náà ànábì tẹ́ bá ti rí bẹ́ẹ̀ fàlàyọ̀ ẹ̀dẹ̀ sànàbí yìí tí ń dá ti ṣe àná ànábì ní ọgbọ́dọ̀ sọ fẹ́ni kankan o irú àlàyé so ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam ànábì control ẹni yẹn iṣẹ́ orí bó ṣe ńlá yẹn mọ́ ní bọ́dì náà so ibi yóò ti rí ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ ká kọ́ níbi ọ̀rọ̀ yìí ṣẹ́ta bá ń sọ̀rọ̀ àlá àlálélá fọ̀rọ̀ìyà tàtàfẹ́wọ́tú ahwalaha ìṣesí àlámọ́ yàtọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe rí yẹn so nígbà míì fẹ̀tẹ̀dẹ́kẹrù rọ ìrò ìyẹ́ù bí ṣẹ́kílín wádìí wọ́tọ̀ lálàgbà ní wàá rí aláyẹn tí ó kílẹ̀ bàjẹ́ bó ṣe láhun ọ̀rọ̀ ti gbogbo ẹ̀yányán látòkè ó gbogbo ń tọ́ láyányán náà ló rántí rẹ̀ gbogbo bí aláyẹn ṣe wá ojú lójú oorun báyìí ó sì rántí gbogbo ẹ̀yányán wàkọ́dé yóò ń sàbá àdọ̀hà ìgbà míì nílé lálàá mo sì ní rántí mọ́ ọkàn rántí pé bóyá alápèjúwe ọkẹ́ ọkùnrin tí kí mo rí owó he lójú ọrùn àwọn bó ṣe rí he ò ní rántí mọ́ pé ah wọ́n sì fún mi ní ẹgbà ní tó fa ẹgbà àwọn ò ní mọ̀mọ́ kí ló ṣe tó pé ah wọ́n sì kì mí ní ọrùn ah lójú oorun bí káì mo wá rí àwọn kìnìún wọ́n wá lé mi lé mi onípara mọ́ bí tẹ́ para léra yẹn tí ò ní mọ bó ṣe bẹ̀rẹ̀ ọkùnrin ti díẹ̀ níbẹ̀ ni wọ́n nílò yẹn so ara àlá náà ni ولكن مجرد أضوء الرحية في النوم وتذكرك إياه لا أدل على صدقها sòkè wa rántí gbogbo ohun لا yẹn lálálà yẹn àbí kí aláyẹn kó yí ọ yányán kí bála yẹn ṣe wá àbí ọlálà yẹn tán ó sì padà wá rí i pé kódà kò sí ní tí ìrántí gbogbo àlá ti mọ́ la kódà lórí mọ́ lálàá bí pé yóò jí ọ̀tọ̀ọ̀tọ̀ yóò tó kọ́ntínú àlá ẹ̀ the same àlá yẹn ìyẹn wọn àní ah òdodo àlá nù nùn ní òun túmọ̀ sí pé òdodo làlá yẹn o láyà dóló àlá sódé kìhà kìí òun túmọ̀ sí pàlà ní ipe òdodo nírú àlá yẹn tuntun àti pé àlá rí bá ní yẹkú ló bó ṣọrọ like ìdùnnú ní ọkàn jẹ fún ọ bóyá àlá ọ̀wọ́n náà ọjọba ọjọba tó bá máa ń jọba ń lé yín tọ̀ kó yá jẹ́ kí náà rí ẹ̀yà dáadáa wọ́n ti bá jọba ń lé ọ̀yà kíyèsí rẹ̀ pé ọkàn dùnú inú rẹ̀ kan dùnú náà jẹ́ lé yín náà inú rẹ̀ kan dùnú ọjọba lójú oorun so ìdùnnú lásán lọ jẹ́ fún ọ pé kọ́lọ́ kẹfẹ́ kí náà rẹ̀ ó dùn wọ́n ẹ̀mọ́ wá wo aláàkọ́dà àbí yẹn lálà aláàrí ṣàn pé náà ìpín tí mo pín àlákìlẹ̀ kan ní àráàrí mo ní kí ọlá làpé lápéjú pé mo sì wá àwọn ti wá bára àwọn láàrin àwọn àwùjọ tí wọ́n ń ṣe náà fíl àwọn àwùjọ tí wọ́n ń ké Qur'an àwọn abára àwọn níbẹ̀ àwọn àwùjọ tó ṣe pé wọ́n jókòó wọ́n zidik ní dikiri tó ṣe pé kì í ṣe zikiri ti bí díà o kì í ṣe zikiri tán lùlù kì í ṣe zikiri tán fi ọwọ́ gbáyà o kì í ṣe zikiri bàndírì o ìyẹn kọ́ o ọba ẹ̀ńtẹ́ ní zikiri zikiri tí Islam gbé wa tánàbí sallallahu alaihi wasallam gbé wa Qur'an tánàbí gbé wa bí ká máa kà ẹ̀rí so ọwọ́ abára rẹ̀ ń bẹ́ẹ̀ bóyá lápèjúwe lásìkò yìí kéèyàn bára rẹ̀ pé èyí sì ń ti tàwáàfù ní maka mi náà sì wá lọ sí hajj mo sì wá lọ sí umra wọ́n ní kó wá clear sí ọ kọ́dà lóbi yóò rí gbogbo bó ṣe ń ṣe gẹ́lẹ́ ní orí lójú oorun tó yẹ ò túmọ̀ sí pé bó ṣe rí mẹ́rin yẹn pé ajẹ́ ah, pé dandan ajẹ́ pé dandan ìlọ maka lọ́dọ̀ yìí hàn walakinna abushra lak ìdùnnú lọ́kàn jẹ́ fún ọ so àwọn afáwa ni wọ́n wá bíbọ̀ àìlẹ̀ tọ̀ àt wal amal salih wọ́n ní irú ẹni tí ó bá lárú àwọn aláyẹn kẹ́nìyàn yá dúnímọ̀ iṣẹ́ rí kó máa ṣe kó dúnímọ̀ iṣẹ́ rí kó máa ṣe dáadáa gbogbo àwọn ìbádà rẹ tó ń ṣe dáadáa yẹn mójútó ẹ̀rẹ̀ torí ohun ohun Imam Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah àwọn wọn ṣàlàyé pé ohun kẹ tó rí ru'ya bushra àwọn aláàrí ar-ru'ya min kẹwàárí filfajir káfírlfásik kẹwàá balára kò kí kèfèrí so àwọn ah, ló wọn wọn sọ pé kò sí o wọn ló wọn wọn wọn tí ó gẹ́bẹ̀ náà ni àǹtẹ́jìrú al'adagaz min al'ahlam ó wípé àwọn aláàbú so kó wọ́n mọ́ ṣẹlẹ̀ fil muslim ta'i ilẹ̀ tẹ́kìí mùsùlùmí tó yẹ kúlù bẹ̀rù ọlọ́run ọba ni tó yẹ pé ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ń tẹ̀lé lánàá nẹ́bí sọ̀lọ́ sọ́lẹ̀m kó wá jẹ́ pé àwọn aláburúkú ní ọmọ wa lá kọ́là wọn máa ń kéré gan máa ń kéré máa ń kéré gan. so níbí náà ni a ti rí i pé ẹni tí ó bá ń láwọn aládáadáa yìí kẹ́niyẹn kó mọ̀ pé ah ọlọ́run ọba ó mọ̀ dùn ún nínú ewu ìgbọ̀nà táwọn afáwà fún náà níbi kẹ́niyẹn kó múra sí i iṣẹ́ rere tí bá ń ṣe dáadáa torí pé fa inna ru'ya al-muslim qad takunu ru'yan sadiqan biqadri istiqamatihi wa sidqihi fil hadith wọ́n ní ó ṣe é ṣe kó jẹ́ pé ẹni tí ó bá lálàá tó jẹ́ pé mùsùlùmí lẹ́nu yẹn tó a máa jẹ́ pé bẹ́nìyàn ṣe dúó sí lẹ́rẹ́ ẹ̀sìn ọlọ́run ọba tó bá kan bẹ́nìyàn ṣe lódodo sí níbi ọ̀rọ̀ rẹ̀ tí máa ń sọ ẹ̀rẹ̀ ànábì àtìdọ́kọ̀ ohun hadisa alẹ́bí ní ṣẹ̀rọ àwọn tó ṣe pé tó bá ti lálàá tó bá máa ń ṣòdodo púpọ̀ jù pé kí wọ́n lódodo tó wọ́n mọ́rọ́ pa wọ́n mọ́ mùnà sì kí ṣe ẹ̀rí tó pé gbọ́rọ̀ bá ṣe rí ẹni wọ́n ṣe sọ alẹ́bí ní àtìdọ́kọ̀ ohun rọ́ṣìyà òdodo àlá wọn sábà máa ń jẹ́ àlá òdodo náà hmm, àlá òdodo ẹ̀rí kí ni wọ́n rọra fún wa ní ìfura níbí ni pé ẹni tí ó bá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa tó ń ṣẹ̀sìn dáadáa àwọn ọ̀rọ̀ rẹ̀ náà àlá rẹ̀ tí ó máa lá àlá tí ó máa jẹ́ àlá àdánù ni àlá tí ó máa jẹ́ àlá rẹ ni tó náà ni so alẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni kíyàn jẹ́ ẹni tó ń lálà abú hmm. ọlọ́mọ lálàpọ̀ owó ọ̀nà hmm, ọ̀tá lé ọ wọ́n mú ọ wọ́n gé ọ ní erí so ìyẹn ò túmọ̀ sí pé nǹkan ìyẹn kódà kó clear sí ọkọ rántí aláyẹ láti bẹ̀rẹ̀ dópin jẹ́ wá jájájájájájájájájá bàtẹ́ jájájájá wọ́n sọ bẹ́ẹ̀ fi jà ń bẹ́sẹ̀ ọkọ̀ra wá rí pé wọ́n lọ nẹ́ nìyẹn ẹgbẹ́ lọ ṣẹ́gun rẹ̀ so ìyẹn ò túmọ̀ sí pé òdodo nìyẹn ò kúràbó orí gbogbo àláyẹ̀rá yìí kó kílẹ̀ sí ọ láti bẹ̀rẹ̀ dópin kọ́ra o tún dìde ẹ̀rú bà ọ́ o tún tún oorun rẹ̀ sùn o tún kọ́ntínú rẹ̀ bẹ́ẹ̀ náà pé ha ogun ojú oorun ni níkan so n tí ànábì fẹ́ kó gbóyé níbi ọ̀rọ̀ yìí ní kí n máa sọ ẹnìkan kan dọ̀tá ẹlòmíín yóò pàdé àwọn tó pàdé lójú oorun yẹn ẹ kí mo sọ fún ọ lẹ́ẹ̀kan ìkẹtàlá òwò ṣaitan èṣù ní ń fi ọ́ ṣeré àkọ́kọ́ náà àbíkọ́ jẹ́ pé iṣẹ́ ọbú rẹ gangan ọlọ́run fi ń fi ìyà jẹ ọ́ lójú oorun ike gbọ́n jìyà kalẹ̀ látàyè yìí ò ní fọkànbalẹ̀ ṣé ẹni tó bá lárò aláburúkú báyìí nítawọn afáà sọ fún ni pé أن يحذر ويجتنب الأعمال القبيحة kó jìnà sí àwọn iṣẹ́ bú àwọn ẹ̀sìn bú àwọn oògùn bú ìwà bú ìmọ̀ ṣẹ́ lọ́run kẹ́nìyàn ó jìnà sí fẹ́ni tí ó bá ti di pé kò jìnà sí àwọn iṣẹ́ bú yìí yóò láwọn aláburúkú yẹn wò àṣetán yẹn àbùbì tẹ̀rí gbọ́dọ̀ tọ́lọ́ sọ pé ah ike ṣe mọ̀ pé àṣetán yìí òun ni wàlíṣ àwọn tó jẹ́ ẹni bú gbogbo ẹni tó bá ti jí èèyàn bú Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ó ní walladina kafaru awliya'uhumut taghut ẹ̀rí gbogbo ẹni tó àwọn tí ó mọ̀ jẹ́ alákọ̀yà sí rẹ̀ àwọn tí ó mọ̀ darí alámọ̀rí rẹ̀ ọ̀tọ̀ gúùtù ni o èṣù ní ọmọ darí alámọ̀rí rẹ̀ tí ó lẹ́yìn tẹ́sù ń dààmú rẹ̀ tẹ́sù súnmọ́ tẹ́mi rẹ̀ lé ò lè lálàárẹ̀ kankan o ó kéré ó kéré tí ọba wá rí àwọn àpọ̀ tẹ́ bá wá rí ẹni tí wọ́n náà wá wo iṣẹ́ rẹ̀ wá rí pé iṣẹ́ bú ló kún sọ́wọ́ rẹ̀ lóòótọ́ iṣẹ́ yahoo ló ń ṣe òun hmm, jẹ àwọn èèyàn òun jẹ àwọn èèyàn ní olè tọ́lẹ́lómi ọmọ ní iṣẹ́ yahoo lòun yìí ń ṣe olè lọ́mọ rẹ̀ ń jà ní ń jẹ́ báwọn fa òjé kí n sọ fún ọ gbogbo orúṣẹ́ bú yẹn náà ẹni tó bá ti tó bí ọmọ bíi ọmọ forty years ó yẹ kí n tí mò sọ yìí lè yé àwọn kan bẹ́ẹ̀ ń lọ ní olówó Saudi là ń pè wọ́n gbà kan báwọn náà ṣe ń jalè nu wọn lè ń jalè ní Saudi bí bí bí bí bàbàrà làwọn èèyàn ń rí sí gbà wọn ṣe bá ti ń rí àwùjọ sí bàbàrà ní ìsìn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń rí àwọn olówó Saudi náà nígbà kan àti bọ̀tán wọn dàmọ́ lónìí yìí gbogbo ọtọ́ nǹkan ìyàwó náà tó wá já ọkọ̀ túbá ọ̀dọ̀ ọlọ́run ọba ní túbá tó mọ́ ò ní láti bọ̀tán lérí rẹ̀ ọ̀ ò lè láti bọ̀tán tó tí mo ti lọ ni pé ẹni tí ń ṣe ìyàwó ọ̀ lè láàárín aláàbù hmm, náà lọ́mọ lákàkiri òun sì wọ́n kọ́ra olè mọ̀ rò pé ìdùnnú ni ẹ̀dákùnrin tí bá ń ja ẹ̀ lójú oorun sí aláàárẹ̀ nu kò lórí yàn gbá orí àkáǹtì yàn wọ́ lójú oorun tó wá abẹ́ni tí ń ṣàṣẹ́wò gbogbo oríṣiríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn ń ṣe tó jẹ́ sẹ́ẹ̀bù ó lè lálàárẹ̀ o tó bí nìlà àwọn tó bá di ní ọjọ́ mẹ́jọ bóyá jẹ́ kí n gbé kọlù níwọ̀nba tó lọ́nba ni kí kárí gbé so bí nìlà wà ní ọjọ́ mẹ́jọ wà tó máa kọ̀m̀pínú rẹ̀ ah, zero eight one zero eight five zero one three seven one. Naam. Salaamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ṣé wọn ọlọ́run máa bá wa? Àmì náà, ẹ̀ka wọ́n lájí ìyá tàbí sọ̀rọ̀. Ese ọ, lórí ọ̀rọ̀ yìí. a sọ pé ní èèyàn ńlá alábáyé. ẹgbẹ́ kan ní amọ̀ bíi kan tó hmm. jẹ́ pé ní dáadáa ni. Hmm. lórí yẹn ṣé èèyàn lè lọ bá kálálà yẹn ó lójú. Hmm. pé ká sọ ó tù. náà agbọ́rọ̀ mi tó yẹ kẹ́ lè rí pé mo ti sọ̀rọ̀ kan pé gbogbo aláàárẹ̀ aláoríṣi mẹ́ta náà ni alálákọ̀ọ́kọ́ òun àlá tó ànábì wa ni mọ́ sọ fún yàn gbogbo tó bá rú olójú máa padà wá síbẹ̀ ìdájọ́ rẹ̀ mọ́ sọ fẹ́ni kankan àmọ́ tó bá jẹ pé àlá dáadáa bá ni ànábì ni mọ́ sọ fún yàn àfẹ́ni tó bá rí pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀kàn sọ fún un pé áhùn ah, sí wàhálà lábáyé pé wàhálà ìmọ̀sí lọ sí umra ní ọdún yìí ah mo sì ṣe hajj ní ọdún yìí ní àti àwọn alágbájá kan kàbá wọn ah so ẹni tí ẹ bá rí pé nífẹ̀ẹ́ yẹn lè sọ fún àwọn tó wá pàlà tó bọ̀ lẹ́rù ni mọ́ sọ fún ẹni bọ̀dì torí wọ́n padà ó bọ̀ ni kódà kọjá fa àmọ́ lọ bẹ̀ má padà débẹ̀ bí ìnìlá náà. Wàlékùn sàlámù ọ̀rọ̀sílẹ̀kùnlọ. Kò mọ̀ pé òun ti wọlé àti sílẹ̀ ìṣẹ̀lẹ̀. عليكم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله تينا جزاكم الله خيرا ẹgẹ́ في. aláfẹ́ sọ ẹ̀rẹ̀ hmm. ẹgẹ́ bẹ́ẹ̀ náà lórí hmm. orí àlá tó bá ti já àlá rí hmm. ọlọ́ọ̀bà ọ̀dọ́lọ́ọ̀bà rẹ̀ ti wá ẹ̀ tó bá ti já àlá burúkú ọ̀dọ̀ ṣetán ló ti wá so àwọn àdẹ̀ ti mọ̀ yẹn kọ́lọ̀kọ́lọ̀ fi bí àwọn ọ̀pọ̀lọpọ̀ nìkan kò ní ìdẹ́rẹ́fẹ̀ ń pa lọ́gbọ́ àlá àbí àpolówó ara yẹn dídá nígbà tí àkọ́ promote èdè náà nìyẹn hmm. so ó dáa kí àgbọ́ súnà yìí gẹ́gẹ́ bí hmm. ẹ̀sìn sọ insha Allah hmm. ọlọ́mọdé lọ́ba ní sẹ́lẹ̀ sọ̀rọ̀ ìjọkùnlá kẹrẹ bárakàlá fíkùn ẹ ṣeun gan sẹ́rí àwọn tó ti rí adùn súnà nìyẹn kọ́lọ̀ kó fi àwọn náà síbẹ̀ lẹ́rìí kọ́lọ̀ kó jẹ́ káwọn tó ti wà mẹ́rin kọ́lọ̀ kọ́ mọ́ yọ ẹsẹ̀ fún mẹ́. naam aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ah, àtàlùfẹ́ ṣé èèyàn lè rí èèyàn lè yọ ìdájọ́ àbí bóyá kí èèyàn mú ẹ̀sìn láti ara àlá bóyá nìkan lálá ní ẹ̀kọ́ wa ní pé òun wọ́n mọ̀ lò dájú tó wọ́n rí ń bẹ́ àdọ̀ wípé Naam, a lè mú ìdájọ́ kankan láti ara àlá ní àsìkò yìí. Àfi tó wá sí pé ńgbà tánàbí wà láyé tí ọ̀sán fánàbí sánàbí sí ìgbà pé àlá ìtàlá tó dà. Lẹ́rìí kí mo sọ yẹn níjẹ ẹjọ́ nípa ẹni tó lálàá ọ̀rọ̀ ìrun pípé tó mo sọ yẹn níjẹ ẹjọ́. So, bí nílà nínú àwọn ọ̀rọ̀ tààtọ̀ sọ ní tí ẹ bá lálà nẹ́bí sallallahu alaihi wasallam báwo tẹ̀ wá lòun tòbí nìlà tó máa débẹ̀ náà ní ọjọ́ mẹ́jọ àbí ní àwọn ìgbà míì tó bá ń bọ̀ wá so wallahu a'lam. ẹ̀rọ asókò ní rẹ́díò yìí. ọ̀rẹ́kùn sọ̀rọ̀ asókò ní rẹ́díò yìí. ọ̀kẹ́ náà náà lọ ṣeun gan yìzákùn lọ kẹ́ra àmì lọ ṣeun gan àtẹ̀yìn náà ok wọ́n jà lọ rẹ́díò ah, pé ní èèyàn lálàá kan. Hmm. Tó á jẹ́ pé ní lójú àláhùn, wá ń sọ fún yàn pé ní kéèyàn lọ lè fi sàárà kan mhm. bóyá kéèyàn fowó fi sàárà fún yàn. Ah, ah, ẹ dákun ah, irú àlá yìí kéèyàn lè gbàgbọ́ láti hmm. fi sàárà tó ní kéèyàn sì yẹn hmm. àlá ní kábẹ́rẹ́. naam ẹ ṣeun gan ọ̀rọ̀ tí ó dá ní ìbéèrè tó ti dà ní ìbéèrè yìí ẹni tó bá lálàá pé òun wá rí lójú oorun pẹ́ẹ́ni kóun lọ lè fi sàárà lójú oorun kó má tẹ̀lé ọ̀rọ̀ yẹn kó má tẹ̀lé kó má tẹ̀lé because ẹ̀sìn ní sàárà ti ṣe so òun yìí dáàyàn ní sàárà ṣíṣe so sàárà máa ń wá láti inú ni ní kípa yẹn bá ká tó bá wúyàn náà lè wọ́n fi ṣe sàárà so kọ́ wá ní ọ̀lẹ́ ṣe sàárà báyìí àkíyàn kí èsì ń kàyà naam aleykum salaam tó làbàkẹ́ àtù. ọjọ́ ìjọba làkàrà. àbá gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ ní ilé tí ìsinmi hmm ìyẹn lè jẹ́ kí àlá téèyàn bá ná ní hmm. kódà àwọn àfáàyàn náà ní ìrọ̀ fíyàn tó yẹ kí ní bí ìrẹ́ bá wọ́n hmm. takò láti láti ní. last call out. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ wọ́n ti mú àwọn èrì kan wá tó yẹ kí ní ó fẹ́ wá kọ̀ǹpútì ìní aláyé ànábì ìgbàwó ìgbẹ̀jẹ̀. gbogbo so ní tí a ṣe rí ẹ̀mí tó lè mú wá tó wà kọ̀ǹpútì ni pé ah nígbà tánábì lọ tán o. Abubakar ẹnìkan wá gbà Umar ẹnìkan wá. Ah, ah, àní ẹ fi àwọn wòlíì wọn ẹ fi àwọn wòlíì wọn kalẹ̀ ẹ fi àwọn wòlíì wọn kalẹ̀ wòlíì wọn wọn kàn wá nítorí mú ni pé ṣe àwọn pé nìṣẹ́ mi náà dákọ pé ẹnìkan wá bá ànábì gbà tó lálà ànábì sọ fún pé àà ah, ṣètọ́nù ní fi ọ́ ṣeré tọ̀ ànábì ti fún wa ní píríncípù tá lò nìyẹn ṣé bá fẹ́ mẹ́rin wá kí wọ́n wá pé Abubakar Siddiq Umar bin Khattab ẹ̀hẹ́ àbí ọ̀kan náà sábà wípé ẹnìkan alála ó sì wá tú àlá fún un alẹ́bí ní pé tó bá lála rẹ̀ sọfẹ́ni tó bá dá tó bá pọ́kàn rẹ̀ balẹ̀ sí ọ̀tán tí orí pọ́ fẹ́ràn rẹ̀ tó bá lála búbọ́ sọ fẹ́ni bọ́dì ṣírú àwọn yẹn làwọn sọ̀rọ̀ àbọ̀ wa ní káwọn bọ̀ káwọn wá tú àlá fún wa tó bí nílà tó bá tún di ní ọjọ́ mẹ́jọ àmàbà lọ ọ̀fọ̀tàṣà lómi ọlọ́dàgbére fún wa pẹ̀lú ah, nọ́mbà mi ní 08103351549 السلام عليكم ورحمة الله وبركاته